أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقبال لقطة فولو بعلان جلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfáwa àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ an bẹ̀rẹ̀ ọba kó sànú àwa náà tọ̀lọ́run òbí wa tàwọn alfáwa lọ́mọdé àti lágbà olùmọ́tàfà náà yíwa pẹ̀lú àyàtàlùkẹ́ àmà wa káàbọ̀ sórí ètò àgbóyè islam كما نتي روديش الله صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفكئه في الدين انتم ما فوري الله ما فني اغبويس الله با ما سافو لا غبويس ري الله با تو لا غبويس يوم واسكنا دادا يجي مواسكون بي ان الله بلا القيامه ni nínú ìjókòó tá a ti lọ àṣàlàyé fún wa nípa àwọn arkanu sọ́lá àwọn òpó ìrun tó yẹ tọ́ka bá fi wó ń bẹ̀ ìrun yẹn wó nìyẹn lónìí pẹ̀lú ogun ọlọ́run bá àwọn àṣàlà nípa àwọn wàjibáàtì sọ́lá àbí súnà muwakkada àwọn súnà bẹ́ pé tí ẹ bá fi màmá ṣe pílẹ̀ ìrun yẹn láàyè tí wọ́n ti gbàgbé ṣe dandan ní kéèyàn san bàdí àbí kéèyàn san kọ̀bùlí àwọn súnà yìí wà very very important ká mọ̀ wọn ká sì ó wà very very important àṣàlàyé fún wáyé pé nínú wàjibáti salat àwọn arkanu salat òun náà ni gbónú takbiratul iran Allahu akbaru iná tó wájú ẹwádìí bí súnà mu'akkada náà ni ìkáwọ́ sókè ọ̀tọ̀ ni gbónú takbiratul iran pé Allahu akbar ọ̀tọ̀ ni gbónú ìgbọ́wọ́ sókè ìgbọ́wọ́ sókè yẹn bá ṣàlàyé fún wa méjì wá ni ìyẹn gbọ́ sókè gbèrègbè ìdìké yẹn báyìí súnà ní tó lágbára àfi kí èèyàn gbọ́ sókè kó tó dédé ibi ìdìké yẹn báyìí ó di ọwọ́ very very important ká máa fọkà sí gbogbo àwọn kọ́dá sọ fún ayé kárípà múlò eléyìí náà ni ó mú wa jèrè irun láyé àkàlẹ̀ kìámà nínú àwọn ọ̀ràn yẹn wàjibátù sálàtì òun náà ni gbogbo takbir táǹsì Allahu akbar Allahu akbar táǹsì lórí ìrìn gbogbo ọjọ́ súnnà ni lẹ́yìn takbir aláwọ̀ kọ́mọ́kì takbir tó ìrìn ó di ọ̀ká ní pé gbogbo Allahu akbar à ń ṣe sókè ó náà ni pé tàbá wà ní roko sàrọ̀ sí roko ká pé a ti gbólóhùn subhana rabbiyal azim subhana rabbiyal azim gbólóhùn yẹn wà fẹ́lú bẹ́rẹ̀ ìbá fi ń ṣe àtùmọ́ fọ́lọ́wọ́ ọba ni mímọ́ ni fọ́lọ́wọ́ ọba tó tóbi jùlọ ìtàwí ni subhana rabbiyal azim mímọ́ ni fún ọlọ́wọ́ ọba mi tó tóbi jùlọ ṣẹ́jú tóbi ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala inú sọ́rọ̀ àrùn tó lágbára wà dìbáàtì tó lágbára òun náà ni ká máa wo bí táà forí kan ká máa wọ̀ tó ká máa wò sí lórí ìrùn sáré pé àwọn obi tí a máa kí dáàfòrí kan tágbò lórí sujud ó wà very very important inú àwọn súnà àrùn òun náà ni dual istiftah àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ rùn Abubakar asẹ́nà Abu Hurairah radiyallahu anhu ó ní ya Rasulullah mú rí pé jẹba bẹ́ẹ̀ kírun jẹba sí Allahu akbar ẹ̀ẹ́dẹ̀kẹ́ jẹ́ kẹ́ tó bẹ̀rẹ̀ Fatiha kí ló fà á lẹ́yìn mo jẹ́ pé wàá béèrè àwọn ìwà àbúrò rẹ̀ rà gbogbo ọlọ́run sí ọlẹ́ni tó nífẹ̀ẹ́ ọmọ wájú ọ̀rọ̀ ó di wa sínú àbúrò rẹ̀ rà ọbí kojú yẹn ojúṣe ọlọ́run tẹ́ bá sí Allahu Akbar ẹ̀kọ́ ọmọ dákẹ́ lọ jẹ́ẹ́jẹ́ kẹtù wa bẹ̀rẹ̀ fatia oníbẹ̀ẹ̀ni mo ti dùá wọlé ìsìtà àdúrà ìbẹ̀rẹ̀ ẹ̀rùn ìsílẹ̀kùn ọ̀run ó di àwọn oríṣiríṣi ni kò sí ìdíyàn sí ń bẹ̀ kéèyàn gbé ẹjú gbájú fún àwọn afáàsùn náà kó sílàyé fún yàn yẹn aláwọ̀ bá ìgbẹ́ni wà bẹ́yìn àkàtọ̀ ayáyà kama bá àtàbílẹ̀ mẹ́ṣẹ̀rẹ̀kì olùmọ́rin aláwọ̀ nàkìní mi nàkàtọ̀ ayáyà kama yóò kọ́ sọ́bù àbúyẹ̀dù mi ẹ̀dẹ́nẹ̀s aláwọ̀ سبحانك اللهم بأمرك تبارك اسمك جدك لا إله إلا أنت gbogbo àwọn gbólóhùn wọ̀nyí a máa fi ṣe ìsìká infact àwọn afá súnà ní ẹlẹ́ẹ̀kẹta bí subhanaka allahumma bi hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik àbí tí ẹ bá ṣe òun ló fi dáa jùlọ tóró ló ní kálmà ṣàhádà nù ní kálmà ṣàhádà nù ó di wa ọlọ́mọsá sí ní rọrùn fún ọlọ́mà lẹ́yìn náà nínú àdúrà tí ẹ máa ṣe tí ẹ bá ṣe báyìí ìwà àti a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim jẹ́jẹ́ يوسن دجاج أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن بقولي وعنوا واجبات الصلاة لينا تبا فريق عليه أقول السجود أراني أركان أركان الصلاة أبا جقوي الدعاء تعمى سلام جقوي واجبات الصلاة أصبح النبي محمد صلى الله عليه وسلم وفي دوابة الكتير بانسى دعاء orí ayé àtàkìyàmọ̀ ọlọ́run papọ̀ fún yìí èyí nǹkan méjì lọ́yẹ kí ẹ máa tọrọ ń bẹ̀ àmọ́ tó rí pé méjì náà pé lọ́bì kìfìrìlẹ̀ wàrhàmì ní ìbáṣe ó ṣe dédé lọ́bì kìfìrìlẹ̀ wàrhàmì ó ṣe dédé àmọ́ méjì lọ́yẹ kí ẹ tó ní máa ń tọrọ méjèèjì anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní orí ayé àtàkìyàmọ̀ ọlọ́run papọ̀ fún yà lọ́bì kìfìrìlẹ̀ ọlọ́run wàáfíní ọlọ́mọ dáàbòbò mi wàhádíní ọlọ́ọba máa tọ́bí sọ́nà mẹ́bí tì ní ọlọ́ọba ọlọ́ọba wọ̀rùndókù ní ọlọ́run ti áàzìkì fún mi ó dira wọ̀dúgbòrò ní ọlọ́ọba tí mi ṣe nínú kò sí ẹmọ ènìyàn lè mẹ́kò síbì kan mẹ́jọra lójú gbàgbọ́ kò síbì kan wọ̀dúgbòrò ní ọlọ́tọ̀ wọ̀rùfà ní ọlọ́mọ abẹ́nigà everything kí ẹ máa ń ṣe orí ayẹ́tà kí ọdíwà lẹ́yìn náà sùjúdù lori lórí subhana rabbiyal a'la sún wádìí bá lòun náà ọ̀bànú orin ńlá na miss tí ẹ bá sílẹ̀ subhana a'la subhana bí mẹ́ni mi tó ga jùlọ mẹ́ni mi tó ga jùlọ nínú orin tí ẹ máa tọrọ inú súnà tó lágbára ní tí ẹ bá ń kírun rọ́kà sí máa mẹ́ta àbí rọ́kà mẹ́ta àbí rọ́kà mẹ́rin ìjókòó tààrin yẹn ìjókòó táhíyá tàláàkọ́ yẹn súnà lágbára náà ni wáàjì bá tó lágbára nìkọ́ bánújẹ́ àmọ́ tí ẹ bá fílẹ̀ láìsí dandan ní kí yẹn fẹ́ ó àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà lẹ́yìn náà àwọn wọ̀nyí dandan ní kárípà àwọn wọ̀nyí kárípà fún ọlọ́ọ̀bà lẹ́yìn náà nínú àwọn súnnà tó yẹ kí ẹ mójútó lórí ìrùn òun náà ni kó jọwọ́ lórí ṣùjú ká máa ó wà very very important annabi muhammad sallallahu alaihi wasallam ó ń túbọ̀ lọ́lọ́ pé wasdodo waqtari bi tọ́lọ̀ sọ fún wa ní Qur'an tó bá ṣojú òṣùmọ́lọ́ ọba rẹ̀ gan ọlọ́mọdé àti ọrùn fún ọlọ́mọdé kárí pé lẹ́yìn náà àwọn ọkùnrin inú wà jìbá àti ọ̀rọ̀ ẹ̀yàrún ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn lórí wọn ká máa kírun jàmáà wọ́n fi rùn jàmáà ṣeré afọ́jú kan láwá bá nàbí Muhammad sallallahu alaihi wasallam ẹni tí orí náà nìyẹn o ya Rasulullah ní orí ẹ atọ́kùn ọpẹ́ ìyẹn fún ọlọ́lọ́ ní kó àníbi ìpè padà tí tó bá pè mú sọ ọmọ agbọ́ olóòmọ àgbà lẹ́bi ní ó di ọ̀rọ̀ yẹn kọ̀ọ̀dá afọ́jú nìyẹn o ó di ọ̀rọ̀ yẹn sọ bàbá ìwọ ọ̀yá ó wà lọ́kì ìwọ ọ̀yá ń tiẹ̀ láì ikú kó kírun jàmá báwo bàbá kọ́ ọmọ lọ jàmá kọ́ ọmọ lọ kí jàmá ó di mo wa láti bẹ̀rẹ̀ pé irun yìí ńlá ni Muhammad sallallahu alayhi wa sallam ó fàwọn fi zimmati Allah ó wà nínú agbo sọ ọlọ́wọ́n bá mi ọlọ́wọ́n bá mi máa sọ pé kí wọ́n àṣùbá ń jẹ́ mìíràn títí tí wọ́n dé ibi tó ó wà nínú agbo sọ ọlọ́wọ́n bá mi tó lọ́ba ní wá ní kó tún kí iṣẹ́ yìí ń jẹ́ mìíràn zuru ń jẹ́ mìíràn ó wọ́n tún kẹ́ àlàáfíà ń kan onítàfíà fún ẹkọ́ mọ̀ nígbà pé oṣù wà nínú agbo ọlọ́run ti dáàbò fún fi zimmati Allah ó di wà nǹkan ńlá ni aburúgbọ́n ní ṣẹlẹ̀ sí wa sọ fún wa pé àfáwà kan ní sùnrẹ̀ náà jùwá ìgbèrí àfáwà ni ó ní madrid ní man kíláàsì haram maka jẹbàrọ sí aj ìmọ̀ súnmọ́ ẹgbẹ́ kaaba gan ìmọ̀ sí ṣe wá láàrin madrid sí ìṣáì sùnrẹ̀ náà jùwá ìgbèrí ló ń sọ̀rọ̀ ìfọ́ ọjọ́ kan nípa àǹfààní tó wà nípa àrùn ọ̀pọ̀lọpọ̀ láàmà ó ní wọ̀láì wọ̀rọ̀bà adọ̀ bá رب هذا البيت ورسول الله صلى الله عليه وسلم ينسى وديا من تقوائي ẹgbẹ̀rẹ̀gbẹ̀ attentive ó ní olówó kan imú rẹ̀ ń jẹrà kánsà mú ní imú rẹ̀ ń jẹrà ọlọ́mọ́fà rẹ̀ ṣe wá wọ́n á tọ́jú ẹ̀ gbogbo àwọn special hospital Saudi Arabia wọ́n tọ́jú ẹ̀ wọ́n gbé lọ yá gbọ́n wá gbé lọ sí overseas ẹni lọ tọ́jú rẹ̀ imú rẹ̀ sáà ń jẹrà ọlọ́mọdé mú wa jẹrà mẹ́rin kankan jẹrà lára wa wọ́n á gbé lọ sí ọba sí wọ́n á gbé lọ sí hospital tó ń tiwa specialist nígbà wọn á béèrè béèrè ọ̀rọ̀ pé sí àárẹ̀ yìí ó sì àwọn kankan náà bàbá yín rí inú àwọn ẹni bí sì lọ́yà pé ẹjọ́gún ẹ̀ ní lọ́rọ́ bó ṣe rí nìyẹn o wọ́n ní á ah, kí ló wá sí débi ṣe wọ́n bó ṣe rí nìyẹn o wọ́n á ní orúkọ rẹ̀ yìí ó jókòó mùsùlùmí àmọ́ kí ló dé tí wọ́n pé ààrẹ ìfìjọ náà tí ààrẹ kan dá mùsùlùmí mà tí ọ̀dá tí èsì mùsùlùmí mà ní ọ̀nà ògùn ọlọ́ọ̀bà táwọn ọmọ táwọn ọmọ fọlọ́ ń dá gbogbo wa wá ní bẹ́ẹ̀ ni ààrẹ yìí kìí ṣe àwọn mùsùlùmí kánsà mú yìí kìí ṣe àwọn mùsùlùmí àwọn tí èsì mùsùlùmí lábà máa ṣe gbogbo rẹ́kọ̀dù àwọn oṣù kọ̀pútà wọn ṣó pé àwọn tí èsì mùsùlùmí láàárẹ̀ máa dára lọ́fà àwọn wá wádìí research táwọn àti ní pé àwọn mùsùlùmí ọlọ́gbọ́n wọn kí ló kàtí mọ́ra wọ́n ṣe instant shock wọ́n fọ̀bí sí mobile tó wá sọ̀rọ̀ lá wọ́n ṣe instant shock wọ́n fún wọn gbígbà omi yẹn ni cancer yẹn virus ní fagbọ́nza kò láìkò omi yẹn lọ́fàá tí àárẹ̀ yẹn fi mú wa inú wọn gbẹ inú wọn gbà fọpẹ́ wọn ni ah wọ́n fẹ́ lọ sọ̀rọ̀ ni àwọn òun ìkẹ́wọ̀n mùsùlùmí àwọn èdè náà ń tọ́fà nìyẹn jẹ́ mímọ̀ pé ìrun tí mo ń kí ń dábòbò ah, mi ọ̀rọ̀ anẹ́bí sọ pé mọ̀nsọ́nà sọ̀látò jama ẹni bá kírun fi jẹ̀fi jama ó wà fi rímọ̀tì wà sákì ìṣá ìní jama wa ẹ bá tó kásù bá wà fi rímọ̀tì wà tó wájú à ń kí lọ́kàtí mọ́ra àrùn gbogbo wà lọ́mọ fọmi ẹ máa sí àlọ́ aládáadáa ẹ máa rí kẹ́ǹtì àtikánú ìṣòro tó sọ́lá àwọn mọ́díàmú òun àwọn àpalẹ̀mọ́ náà ní àlọ́ aládáadáa ó di ẹwà wo orí tọ́lọ̀ sí fún wa ìwọ bàbá tọ̀lọ̀ mọ́ sí àti lọ́rí kírò jàmá ọba sàlọ́ aládáadáa ń lè rẹ̀ tó bá ń lọ tó o jáde ní tóbi bismillahi tawakkaltu alallah la hawla wala àwọn ọmọ yàgò fún ni ah ilé ìgbẹ́rù ẹ̀wú rí wọn ẹ̀nà súnmọ́ ẹ̀nà súnmọ́ wọn bá yẹn gbogbo ògbésẹ̀ tó gbàgbé gbogbo ògbésẹ̀ ẹsẹ̀ ọ̀tún rẹ ọlọ́wọ́ bá máa fi gbé dáradà rẹ jáde tó a máa kàdúrà lọ máa fi lọ pọ̀ ọ́ islam Islam dá púpọ̀ jù àfẹ́wà sheikh ismail idris ó ní islam a beautiful religion islam dínú ajé ibẹ̀ islam a beautiful religion ẹ̀sìn ti dá pọ̀ jù tó bá tó wọn lọ mẹ́ra sí tó ń gbé tẹ̀rẹ̀ mẹ́ra sí ó máa sàdúrà láwọmọjá fi kọ́bí inú ọ̀rọ̀ fi wọ́bí inú ọ̀rọ̀ fi básírí inú ọ̀rọ̀ ọ̀fi sẹ́mi inú ọ̀rọ̀ wà ayẹmí inú ọ̀rọ̀ Allahu akbar wọ́n yẹ sáàrí inú ọ̀rọ̀ wà kálífì inú ọ̀rọ̀ wà tó bá lọ mẹ́ra ọmọ ìyára kọfẹ́ rẹ̀ káńsà náà ló mú ó ní ọfẹ́ rẹ̀ láti gbé lọ sí ọlọ turkey cancer of the lobes àbílẹ̀gbẹ̀ ló mú ó bá dára ẹ̀tì àwọn pípé kọ́ lọ sí ẹ̀sì kan ẹjá máa wọ́n lásìkò gbogbo bàtíńsà rẹ̀ yìí ó dìde òfìdí òkùnfìrún ṣeré mm yóò wọ́n á tẹ́ẹ̀sì kẹ́lẹ́kùn nígbà tó débi tẹ́ẹ̀sì wọn làwọn sixty three àbí sixty four lọ́wọ́ níwájú rẹ̀ tẹ́ pé àfi kó kó tó láì ah ló bá sọ ọ̀rọ̀ rẹ̀ kẹ́ tó wà ní Ghana ọ̀rọ̀ rẹ̀ bá sọ pé kó mọ̀ bọ̀ á Ghana pé irú àwọn ẹ́ńjì yẹn pọ̀ ní Ghana tí wọ́n fi ṣe tẹ́ẹ̀sì ó lè jẹ àwọn tó ń ṣe bí ẹ́sùn ìyàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá búkà pọ́tẹ́ẹ̀tì fún Ghana wọ́n á ní débẹ̀tà náà ní ó lò ló bá gbọ́nà gánà lọ àyàṣà ìjà ìjẹ́tò kánsà ẹ̀ ó fi mi nígbà yàrá lẹ́tọ̀ sí fún ọ̀rọ̀ nítọ́ ọ̀rọ̀ ikú ti pẹ́ kó tó wá sí kọ́dọ̀ wá lọ́lọ́ tó mọ ohun tó ṣe ṣe tó ti spread la ilaha illallah pẹ̀lú òun tó ń pín àtà ògùn tí ń lò pẹ̀lú ògùn ọmọ àwọn adébí àwọn tẹ́tẹ̀sì kò sí kẹ̀kẹ́ mọ́ gbogbo ohun tó wà ń bẹ̀rẹ̀ gan tí ó ti sàkóbẹ̀ ọkọ̀ gbàgbé ẹ̀ máa kírun ẹ máa kírun ẹ máa kírun ìjọba pé sheikh ah, adam rahimahullah inú tíra àwọn alìsílámù fi nàìjíríà ó ní lámíyàsí àlú lámíyàsí bákan bàbá yìí máa ṣe wáàzí lámíyàkàrà ó lámíyàsí àlú kẹfà nàjà lámíyàkàrà ó lámíyàsí àlú kẹ ó ní kò kí ó kéde lọ pé bàbá yẹn ó láti ilẹ̀ yorùbá tóbi dẹ̀ dà ọmọ ẹ̀rọ bàbá yẹn máa ṣe wáàzí tá a ṣe adam rahimahullah wọ́n sọ ní tíra wọn al-islam fi nàìjíríà pé bàbá yẹn àwọn èèyàn tó wà ní islam ó lé ní one hundred thousand èèyàn ní àwọn tó ń gba islam lọ bàbá yẹn sáàdù gan ló kọ bàbá yẹn àmọ́ ọkọ̀ táwọn àgbàlagbà mọ̀ ní òkè òkò béèrè ó ní wọ́n pípé lámíyẹ́sà ló lámíyẹ́sà ló lámíyẹ́kọ̀rà ó lámíyẹ́sà ló kẹfà nàjà lámíyẹ́sà ló lámíyẹ́kọ̀rà ó kẹfà nàjà òkè òkò béèrè yóò ti ṣe la ìmúnáwá ní ọ̀rọ̀ yẹn من لم يصلي لم يصوم كيف النجاة لم يصلي لم يصوم لم يصوم ẹn tí ó gbàwẹ̀ tí ó kírù bóòlù sílá ó di ìwọ̀gbọ́ kí ó gbò bèèrè gan tó wá ti fúte ti fàájú ó bóòlù sílá lámìyà súnmú lámìyà sọlé lámìyà súnmú kẹfà nàjá ìwọ tó kírù tó gbàwẹ̀ bóòlù ti fẹ́ rà ẹjá máa kírù ẹjá máa kírù dáadáa àwọn súnmọ́nù sọ́láàtì àwọn wàjúbáàdì sọ́láàtì ìyá kà fún wa yìí kárí pé à ń ṣe dáadáa lẹ́yìn náà náà wàjibátù sọ́láàtì náà ni àsàlátù fánàbí Muhammad sallallahu alaihi wasallam tó bá sí àtàhíyá gbọ́nà àtàhíyá ní súnmọ̀n lẹ́yìn náà kó wá rí pé ó sí àsàlátù fánàbí Muhammad sallallahu alaihi wasallam kò tó sálámà sọ́láàtù wá ní sọ́láàtù ọlọ́kùnbà sànàbí mẹ́sàn ọlọ́run sọ ayá kalẹ̀ fún báyìí pé inna Allaha وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نجد أجو الله بأنه الله ري تعالى ملائكة وانسى صلاة من محمد يا أيها الذين آمنوا أيها بدو أيمان صلاة وتسلاموا أدي أسأل كسر عن قلبك أما الصلاة فقد علمناه أما السلام فقد علمناه فكذا نصلي عليك àmọ́ bá ti máa ṣe àsàlámù fún un torí inú àtàhíyá àsọgbé àsàlámù alayka ayọ́ nàbí tí a bá parí rẹ̀ àsọgbé àsàlámù alaykum gbọ́ láti a máa sàsàlátù alábìdákẹ́ lọ ọ̀pẹ́ ọ̀rọ̀ àtàlọ́ ń bèèrè ọ̀rọ̀ sàlátù lẹ́ẹ̀kan níbi wa kọwà ọwọ́ kọwà ní sàlátù ibrahimiyya sàlátù sàlátù kọwà ọmọ ya mi ní islam ẹ̀ríkàn sàlátù wọ̀nyí tí a bẹ́ kọ́ra ọlẹ́kọ̀ọ́ fine àmásàlátù ìdí ẹ̀ máa ṣe fún ànábì Muhammad sallallahu alaihi wasallam adé ẹ̀ máa ṣe lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ sọ̀látù sáré bíbẹ̀ kọ́ wa lẹ́ẹ̀ká máa ṣe ìjẹ́lẹ̀ mú mú wá ẹ̀fílẹ̀ fún olóyìn nǹkan rẹ̀ olóyìn nǹkan rẹ̀ àmẹ́jẹ́ lẹ́bí kọ́ wa ẹni tó sì rán sí wa nù tó bá ní ashhadu an la ilaha illallah dáwọn pé ashhadu anna Muhammadar ó di ẹni tó lọ́wọ́ أشهد أن لا إله إلا الله مجرد بكو سنتعد في سنوبة فلوبة وأشهد أن مجرد النبي محمد بجيش الله باتي قوة باتي تسيه وتوا قوة في صلاة الإبراهيمية نبي قوة أنا بانسي ابن ماجه بن قباسي أتاهي إمام وإمام الشافعي رحمه الله وجه أن باكيرو تيو باسي صلاة فلوبة سنة كنيرو كنيرو ودي قال بانسي أما صلاة إليه لا سنة لا يتلقي أما ọlọ́run ọba jáwà náà tí wọ́n là láìsàlùkẹ́ àmà tọ́lọ́gbọ́ ọlọ́run ọba ọ̀rọ̀ ọ̀run tó lágbára ni ọba pé àwọn afáàsùn náà sọ pé ìrun lára Islam ọjà bí orí àlọ́ mi nìyẹn ó lè géèyàn lẹ́sẹ̀ kó sì máa sẹ̀mí wọ́n lè géèyàn lọ́wọ́ kó sì máa sẹ̀mí àmọ́ wọn lè géèyàn lórí kó kí ni kọ́lọ̀ pẹ́ sí àánú wa ní mọ̀ yá mi ní Islam àti rọ̀ wálẹ̀ kan sí àwọn tá ń ṣe ń gbọ̀wọ́ ètò yìí kábẹ́rẹ́ kọ́rọ̀ ẹ̀wà mọ́ ìgbà tí kò ní Ramadan ètò yìí lọ ń gbó ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó ní ọ̀sẹ̀ yìí lọ ń gbó lọ́sẹ̀ ọ̀sẹ̀ lóòjọ́ Sunday láàrin aago márùn-ún àbọ̀ sí aago mẹ́fà ó di wà kárí pàǹsẹ̀ àkáńtì máa wọ kó bó ti wà Jaiz Bank zero márùn six nine eight two one umar bin khattab islami loko akanti kalban se fi billahi sibe 0969821 olumuza afola bi kala barka wala qur'an al-karim ẹgbani bere le bere tó bá bi wa oda insha Allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullah ah oni bere ni ẹ dákun ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sóhun lórí o àmọ́lá wípé òun mọ́ kí ni tíṣẹ̀rí àsọ nípa rẹ̀ òun kàn ṣáà kí mo bẹ́ẹ̀ náà ni pé òun wọ mọ́síláṣí láti kí irun asir bí wọ́n ti kí jẹ̀mọ́ mọ́síláṣí tán so àwọn tó wá ń kí jẹ̀mọ́ mi lọ́wọ́ wọ́n ti gbé náà ni òun wọlé so wọ́n ti wá lọ sí imam ti lọ sí rúkú lórí rákà alákọ̀ọ́kọ́ òun bá imam ní rúkú bẹ̀tìgbà táwọn ó dìde fún rákà ẹlẹ́ẹ̀kejì òun wá rí àtẹ́lẹsẹ̀ ẹni tó lìdí èrò fáwọn omi òdé àárín àtẹ́lẹsẹ̀ rẹ̀ báyìí tó sì dá funfun òun sì máa ń gbọ́ pé ẹni tó bá ní ààyè níbi àlùalá bóun ni ra mọ́tò nígbà tó yẹ pé ìmáàmù ni òun tẹ̀lé àmọ́ gbogbo bàtà àwọn bá ti dìde ibẹ̀ ni ẹni òun lọ pé sáwọn sì nínú báyìí ẹ̀dá òun kí ni ìdájọ́ ọ̀run àwọn. nígbà pé àwọn kọ́ ni òun kọ́ ni àlùalá rẹ̀ pé èyí wọ́n ní fẹláhùn mu àlẹ́ yìí tẹ́gbọ́n kò sọ̀rọ̀ dáadáa dada fọ́ọ̀sì tó bá kí wọ́n dá kọ́ fún un ó lè bá tún kí gbogbo tí bá ní rábẹ̀ lápò ní èrò àmọ́ àwọn ní èrò tiwọn ó di ra. àmọ́ ìyàwó ló jẹ́ imam tó lè dèrò fún wa. jẹ́ rẹ̀ wọn ebi ní àbí gbogbo wọn obìnrin ìgbà ẹ̀kọ́ sọ fún imam kọ fọ́ tọ́ imam kọ sọ fún lórí ìrùn gan ni àwọn ń gbàgbọ́ pé kò pàrà ìsọ fún yẹn kó sọ fún báwa kírun kí imam lè kírun á sì lè padà wallahu ta'ala alam. ìbéèrè tí ó tẹ̀lé ni wípé ẹni tí òun náà tó tẹ̀lé imam kírun ní ibi tí imam ti wá ń kéwú jẹ́jẹ́ lórí rákẹ́lẹ̀ kẹta òun á kéwú sókè ní títí ẹ̀ níbi pé àwọn tó wà lẹ́gbẹ̀rẹ̀ ń fi ọwọ́ gba pé ọ̀gbẹ́ni ṣe sùúrù ṣé kò validate kò yín validate irun rẹ̀. kò yín validate irun rẹ̀ àmọ́ ohun tó ṣe ọ̀dà àmọ́ kò sọ ohun ẹ̀ di bí ọ̀dà hmm. ó di wa ìké sókè níbi ẹ̀ ẹ̀ òkè jẹ́ kọ̀bà ọ̀run jẹ́ gbọ́dọ̀ ṣe ni pé ó ṣe sáwí pé ó ṣe bàdí kọ́ṣẹ́ bàdí àmọ́ gbàgbọ́ pẹ̀lú ìmáàmù tó tẹ̀lé ẹrù sí náà máa rọ tó máa ìbá máa rú ọ̀pọ̀ náà mo ti bá gbé ó di wa. ẹlẹ́kùn kí ni ìdájọ́ ìdájọ́ kí ni yóò san bàájú ẹlẹ́gbẹ́ wọn gbà tó tẹ̀lé ìmáàmù yẹn ni ìdáàmù ti bá gbé ó di wa. ẹlẹ́kùn lábẹ́ pé tó bá dànù kí yóò san bàájú yẹn tó bá wá kí nǹkan tí yóò san bàájú gan-an kí ló ṣẹlẹ̀ sínú rẹ̀. irú ẹ láàrin ẹbẹ kó gbìyànjú kó bá mẹ́mọ̀ wa Abdulrahman ní aládọ́rì ó ní kó bá àṣẹ lẹ́yìn ọdún kan ló bá rántí àbí wàá mọ̀ nípa rẹ̀ kó yà sàlọ́lá kó yà sàbàlú. ó borí kan lẹ́ẹ̀mejì ó wá sálámà. ìbéèrè tó tẹ̀lé èdè haúsá ni wọ́n fi béèrè àmọ́ pé ìbéèrè náà wà interesting bóyá tẹ bá dáhùn rẹ̀ ní haúsá ẹ bá dáhùn rẹ̀ ní yorùbá náà. ẹni àgbẹ̀mí ọgbà haúsá tó bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ títí sáà ó ní alaga ta malam Allah menene sakamakon ta kyautata si ma sai kasance in ta nemi abu yana da shi amma sai ya hana ba a saƙa ma mugunta da mugunta idfa la tastawi la asanatu wala sai idfa billati iya asan kana yi abin da ba cewa amma bai kamata shi mai ringa mai mata da abin da ba cewa abin da kamata ya kunta ta yi yi mata nasiha ajiya ki duba abin da kike yi kaza da kaza kin tambaya na abu ban ba ki fa in mutan nasiya kuma ya roƙo kuma ta Allah ta san muhimmancin bi umarnin dan ya guda riga ta malam cikin bayanin da aka yi da yayi tambaya aka mishi bayani an ga mishi cewa ya dinga nuna mata kuskurenta yace duk san da ya nuna mata kuskurenta ciya take ka cika san girma a to ne ke damun ta shi eh, ga bakar kare suke ba kuma kamar kamar abin na ce da roƙa mata Allah shaitan maka yi mune dama ya ce tabi ma a goke la aka udan na la'un surat al mustaqim Allah don kafiri don mutane kuma zan hana su na masu goriya sai a rina roƙa mata Allah Allah shirya ta da wannan Allah subhanahu wa ta'ala zai shirya ta insha Allah kenan shi namijin ya ci gaba da kyautata mata eh kare rana mugunta da mugunta an gane ko la tastawi la akalatu wala sayya idfa billati hiya ahsan dole ne mu mun da yin kyautata mata kuma mata mata addu'a domin shaitan maka yi mu ne kullu yana so ya ja mu ne zuwa ga dubu alaka ikiyaye mu ni ìparí ẹ̀dá kò kí ni ìdájọ́ ọkùnrin baálé ilé tó jẹ́ pé ìyàwó rẹ̀ ò sí dáadáa sí òun náà wá tàtàrà bẹ́ẹ̀ kì í sí dáadáa sí ìyàwó yẹn wọ́n wá bá ọkọ yẹn sọ̀rọ̀ pé kó gbìyànjú kó máa ṣe dáadáa sí ìyàwó rẹ̀ kó dẹ̀ máa sọ àwọn mistakes rẹ̀ fún un ó ní gbogbo ìgbà tó ń bá sọ fún pé ìyá alágbájá ń tẹ̀ sí yìí ó kú díẹ̀ káàtì yìí sí báyìí lèyàn sí sọ pé ní lákìkí ìwọ̀n respect yín jù so kí ni ìdájọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó náà bá tí ò ṣe dáadáa sí àwọn náà mọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ sí báyẹn kó tó máa sọ ìpìlẹ̀ sí àfún àmọ́ ìyẹn polite manner ó di wa fẹ́ra àwọn ló burú jù àwọn ọ̀dọ́ wọn náà níbi ọlọ́run méjì sí àdébì musa àti ọmọ ìyá rẹ̀ harun wọ́n kú ra aláwọ̀ káwọlẹ̀ lẹ́yìn ẹ̀rọ ọmọbìnrin ọmọ bá sọ pé ìyá alápájá mọ̀ sọ fún òye kiri pé mọ̀ lẹ́wọ̀ ní o demand respect mọ̀ ń command respect àṣẹ ọlọ́run bá mo ní kọ́ tẹ̀lé kó o máa lọ pé àwọn àti èsì dáadáa sí òun náà ò ní ṣe dáadáa sí ara wọn kó máa ṣe dáadáa sí ó di kó dẹ̀ máa ṣe nà sí àkókò ìmọ̀ bá bẹ̀rẹ̀ ọ̀bà torí ṣètò ọ̀nà ọ̀tá wa ni wọ́n láyọ̀ ọ̀tá wa ni ṣètò ọ̀nà kò fẹ́ afẹ́ dáadáa ọ̀nà tí nǹkan ti dàrú ni ṣètò ọ̀nà wa ó ti sọ fún ọkùnrin fábí máa àgbòwé tẹ́ni la àkódánilẹ̀ ó lóun bàdì wa ni gbogbo ọ̀nà ní ìdí bàdì wa ọlọ́gbé wa lókè ṣètò ọ̀nà so irú ọkùnrin bẹ́ẹ̀ kọ́mọ̀ èyí tí a tọ́ sọ́sọ́ dédé ọlọ́mọdé àkàrẹ́ ti fọ́ ọlọ́ba tí a mìsí ìlú àforíjì ọlọ́ba sánú wà láti alkiyama subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu